Edeko ọmọdé kó wá ẹ̀ẹ́dẹ́ka hùwà ọgbọ́n o ẹ̀ẹ́dẹ́ka hùwà ọgbọ́n. ẹ̀ẹ́dẹ́kọ̀ ọmọdé kó wá o ẹ̀ẹ́dẹ́kọ̀ ọmọdé kó wá ẹ̀ẹ́dẹ́kọ̀ ọmọdé o ẹ̀ẹ́dẹ́kọ̀ ọmọdé kó vaccinated. ọmọ kékeré vaccinated àwọn lọ́rẹ́ èèyàn society ẹ jẹ́ kọ́ ọmọdé kó wá ẹ jẹ́ ká hùwà ìmọ̀ o ẹ jẹ́ ká hùwà ọgbọ́n ẹ jẹ́ ká hùwà ìmọ̀ o ẹ jẹ́ ká hùwà ọgbọ́n dòdòló ọmọ kékeré dòdòló àwọn lọ̀rẹ́ èèyàn society ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó wá ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó wá o ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó wá ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó wá o ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó wá fascinated ọmọ kékeré fascinated o àwọn lọ́rẹ́ èèyàn society ẹ̀ẹ́dẹ́kọ̀ ọmọdé kó wá ẹ̀ẹ́dẹ́ka hùwà ọgbọ́n o ẹ̀ẹ́dẹ́ka hùwà ọgbọ́n ẹ̀ẹ́dẹ́ka hùwà ìmọ̀ o ẹ̀ẹ́dẹ́ka hùwà ọgbọ́n fascinated ọmọ kékeré fasinatedo àwọn lọ̀rẹ́ èèyàn society ẹ̀dẹ́kọ̀ ọmọdé kó